tó ẹ kú dédé àkókò yìí ó ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ṣe alábàápàdé fídíò mi orúkọ tèmi ní Abdulazeez ti máa ń sọ nípa ìtumọ̀ láti ọ̀nà àbáyọ tí wọ́n já sí gbé ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin ṣe alábàápàdé fídíò mi rèé ẹ bá mi share àtẹ̀yìntẹ́ jẹ́yìn olólùfẹ́ wa ẹ bá mi share fídíò yìí kó go viral kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè bá máa jẹ àǹfààní látara a wà ní facebook tí àkọlé group à ń jẹ́ àṣírí ìjìnlẹ̀ nípa àlá lílà àti ọ̀nà àbáyọ a wà ní youtube bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ní tiktok Instagram. Mo fẹ́ sọ nípa àlá kan léyìí tó ṣe wípé tí ẹni tó bá fọ̀ sí agbọ́nrin yìí, irúfẹ́ ìgbésẹ̀ wo ló yẹ kí wọ́n gbé. Àlá náà ni wípé tí èèyàn bá dá ọjọ́ ìnáwó sọ́nà, yálà birthday, ìgbéyàwó, ìṣílé, freedom àtàwọn nǹkan kan bóyá bí ìkómọ, àwọn nǹkan tó jẹ́ bóyá ìrántí remembrance tó jẹ́ nǹkan tí èèyàn fẹ́ náwó tó fẹ́ pe àpèjọ àwọn èèyàn tó wá já sí wípé kó tó di àsìkò yìí ó lálàá wípé òun wà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ìjà wá ṣẹlẹ̀ tí wọ́n wá ń là wọn tàbí tó ṣe wípé kì í ṣòun gbogbo ló ń jà ó sáré pé níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà tó dàbí ìgbà pòun lòun ṣe nǹkan àwọn èèyàn ń jà lójú agbo kó tó di pé ọjọ́ tó fẹ́ ṣe kinní yìí wá sí ìmúṣẹ tàbí kọjọ́ náà tó kò kọjọ́ náà tó pé tó wá lárúfẹ́ àlábáyé kí ni ìtumọ̀ rẹ̀ eléyìí ń tọ́ka sí ìtumọ̀ méjì ìtumọ̀ àkọ́kọ́ ni pé òun gọ́gọ́ fúnra rẹ̀ ó rí i pé òun gba àwẹ̀ òun lè ṣe àdúrà kó tó di pé ọjọ́ ìnáwó náà kù nítorí pé tí ò bá múra ọjọ́ ìnáwó yẹn gangan wọ́n máa fi rántí ni pé tí ìbá tó ṣẹlẹ̀ ní àyájọ́ ìní nǹkan báyìí làbá ṣe ọlọ́run tán bá tẹ̀ rántí ọjọ́ náà lásìkò ní tó bá yẹ kó ń travel lọ sí amẹ́ríkà tí wọ́n lérò tẹ́lẹ̀ ní nǹkan rí nìyẹn àmọ́ tó bá lọ jásí pé lódì kejì ni ìbànújẹ́ ni ó máa jẹ́ ọlọ́run má jẹ́ kí ìbànújẹ́ kan nìkankan wá eléyìí tọ́ka sí pé nǹkan kan ṣẹlẹ̀ tó máa jẹ́ kí wọ́n wà bísì ó lè jẹ́ sickness tí wọ́n lérò accident tí wọ́n gbà lérò ohun tí irúfẹ́ aláìní tọ́ka sí nìyẹn wọn kéèyàn wá fojú fò ó kó lè má fojú kéré rẹ̀ nílà kejì ẹ̀wẹ̀ ó máa ń tọ́ka sí pé ọjọ́ ìnáwó yẹn gangan lẹ́ni yóò kóra rẹ̀ sínú ìbànújẹ́ wàhálà tàbí kó jẹ́ pé lọ́jọ́ kété tó bá ṣènáwó ìtàn lálẹ́ náà ní ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run má fi wá sínú ìgbèkùn ayé má fi wá sínú àìsàn tàbí kó ṣe é pé ọjọ́ ìnáwó yẹn gan ni ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ tí ó jẹ́ ohun tí èèyàn nígbàgbé láéláé tí wọ́n máa fi rántí tóun náà kó tó bọ́ nínú wàhálà náà yóò la ọjọ́ yóò tẹ́kì ọjọ́ tó pẹ́ ọlọ́run má fi wá sínú ìgbèkùn ayé má fi wá ṣe kò ẹ pè mí sórí mtn nọ́mbà mi zero seven zero three three two zero four four six three fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí kẹ́ add mi lórí whatsapp number mi zero eight zero nine five one eight nine zero seven five fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí irúfẹ́ àlá tó kẹ́yìn lá tí ẹ fẹ́ ká ṣàlàyé fún yín ká túmọ̀ rẹ̀ fún yín àti ọ̀nà àbáyọ kò jù báyìí lọ.